john yìí mà dájú o lẹ́yìn tó gún ọ̀gá ẹ̀ pa tán ló kó gbogbo dúkìá ẹ̀ lọ ọwọ́ àwọn agbófinró orílẹ̀-èdè ghana ti tẹ ọkùnrin ọmọ ọ̀dọ̀ kan john alista ẹni ọdún méjìlélógún nítorí bó ṣe gbẹ̀mí ọ̀gá ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ oṣù kan lẹ́yìn tí wọ́n gba ọkùnrin náà gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ló gún arábìnrin afia ahinka tí í ṣe ọ̀gá ẹ̀ pa lọ́jọ́ etí friday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí gbàrà tó pa obìnrin náà tán ló ti gbé mọ́tò fóònù àtàwọn nǹkan ìní ọ̀gá ẹ̀ míì sá lọ fóònù ọ̀gá ẹ̀ tó jí gbé yìí ni wọ́n sọ pé John fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ bí ẹni pé ọ̀gá tó ní fóònù náà gangan ni gbogbo àwọn ọ̀rẹ́ àti alábàáṣe ọ̀gá ẹ̀ ló ń lo fóònù náà láti fi bá sọ̀rọ̀ bíi pé olóògbé wà nínú ìṣòro kó tó padà lọ tà àmọ́ àṣírí tú lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún yìí tí ọwọ́ pálábá ẹ̀ ségi nígbà tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Ghana tẹ̀ ẹ́ ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tó ṣekú pa ọ̀gá rẹ̀ ọ̀kan lára àwọn ọmọ bíbí inú ọkùnrin agbábọ́ọ̀lù fún ikọ̀ Black Star nílùú Ghana nígbà kan rí ìyẹn Osei Kofi ni wọ́n pè ní ọkọ olóògbé ọ̀hún nígbà tí afurasí yóò jẹ́wọ́ ó ní lóòótọ́ lòun pa obìnrin náà gbogbo fóònù mọ́tò àtàwọn nǹkan míì tóun jí gbé nínú ilé ẹ̀ lòun sì ti lùtà ní gbàǹjo wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọkùnrin olóògbé tó fìlú London ṣebùgbé ló gba John láti máa bá wọn tọ́jú ilé àti pé ìwà ọ̀daràn kò jìnnà sí ọwọ́ ọkùnrin náà nítorí ìgbà àkọ́kọ́ rẹ̀ kọ́ nìyí tí ó hùwà láabi tó jọmọ́ èyí láti fìdí èyí múlẹ̀ wọ́n ní ẹgbẹ̀rún méje owó ilẹ̀ Ghana àti fóònù mẹ́rin ni wọ́n sọ pé afurasí jí nínú oṣù keje ọdún yìí lọ́dọ̀ ọ̀gá tó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ láti agbègbè Legon lórílẹ̀‐èdè Ghana lẹ́yìn tó ṣe gbogbo èyí tán ni wọ́n sọ pé afurasí lọ farasin pípa tó pa ọ̀gá yìí ló sì tún jẹ́ kí orúkọ ẹ̀ tún jẹ jáde lẹ́ẹ̀kan sí i afurasí ọ̀daràn yìí ṣì wà lákàtà àwọn agbófinró lọ́dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nígbà tí ìwádìí ṣì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́